أعوذ بالله من الشيطان مطرود من لعونه وجيه بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه أجمعين آمين an kí ẹ̀yin olùgbọ́ wa wọ́n wípé a kú dédé àsìkò ẹ̀yà bárúkà jùmọ̀ aláàjẹká ṣe ó pé a sì tún kó ṣe Ramadan Allah kò ní fi eléyìí àṣemọ fún ẹnì kọ̀ọ̀kan wa àmín ẹ káàbọ̀ sórí ọ̀tún ètò tí a kò ní àlẹ́ fi kí o fi díìnì ọ̀làdùnmí bello olóko mi mo ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú Sheikh Dr. sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Al-Madina Center ní pápá abẹ́rẹ́ lógún ọ̀ṣọ́ Sheikh ẹ káàbọ̀ sórí ètò sáà ìbéèrè tí màá kọ́ máa fi ṣíde òun náà ni ìbéèrè tó wá látọ̀dọ̀ oníbèrè wọ́n ní kí ni ìdájọ́ kí èèyàn sọ pé aláàjì ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ rán mi ní mọ́kà ni lẹ́yìn tí àwọn gbọ́ tán wípé mímọ sọ pé lágbájá dákun má gbàgbé mi nínú zakati yìí ọ̀rẹ́ lọ́dún ìkọ̀dá aláwọ̀kọ́ nù ẹlẹ́ẹ̀kejì wọ́n ní láwọn ilégbèé aládàgbé fúláàtì tó gbòde kan ní ìṣẹ̀ta wà yìí ṣé ó lẹ́tọ̀ọ́ ká gbé dígí gíláàsì fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ sí balùwẹ̀ wa àti pé ṣé ó tún lẹ́tọ̀ọ́ ká máa gbé irúfẹ́ dígí fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ọ̀hún sí àwọn yàrá wa tí à ń sùn sí ẹ̀jẹ̀ ọkọ̀ dàdúbà náà. alhamdulilayi wasalaatu wasalaamu ala rasulilayi muhammad bin abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa baad. fasalaamu alaykum. ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا مني حجي ẹdí mi náà bá wọn gbọ́nra fọdún yìí ẹ̀sánú mi hmm. kò sí nínú ìlànà tẹ́sán islam tó fara mọ́ torí pé gbogbo agbe gbogbo agbe islam fara mọ́ hmm. oníkálukú nínú wa tó bá jẹ́ mùsùlùmí níṣẹ́ lọ́lọ́run wa pọ̀ láṣẹ pẹ̀lú pé kó ṣe hajj tó bá lágbára àti ìkápá àti ṣe. Si lọ́wọ́ ara rẹ̀ èsì tẹ fún mi ẹ bá ń sanwó ẹ̀ hmm. ọlọ́ni walillahi ala nnasi hajjul bayti man istata'a ilayhi sabila ọlọ́run ṣe hajj lọ́rùn ẹ̀ lórí àwọn èèyàn fẹ́ni tó bá lágbára ọ̀nà àti débẹ̀ hmm. òfin ṣẹ̀rí àwọn aṣọ yìí pé bibadhil ghayr la yakunu al-mar'u mustati'a tó bá pẹ́ lómi lọ́ba yẹn sanwó àti lọ sí hajj wọ́n yìí sọ pé irú rẹ̀ ní kápá àti Hmm. èyí tó túmọ̀ sí pé tó bá yẹ pé ẹni tó bá sanwó hajj ń bá kó lé ọlọ́pẹ́ lọ san yìí ṣe dandan ní kọ́ lọ san hmm. tó o bá lọ fowó gbọ́ àwọn bùkátà rẹ̀ mí ọ̀sẹ̀ lọ. so ìkànnì ìtumọ̀ ká mọ́ á lọ ságbé ìran mi lọ hajj ìran mi lọ ọ ọmọ pẹ́ sìn ní hajj hmm. orígun kan ní orígun ẹ̀sìn Islam márààrún kẹ́sì máa wọ ọ̀pọ̀lọpọ̀ ẹni tí ń ságbé tọrọ hajj yẹn ọlọ́run ti fún lágbára àti lè lọ dá nínú owó rẹ̀ ti pẹ́ tí ò lọ nítorí pé ilé akọ̀lé akáàkì làwa fi síwájú ayé ronú pé ká ṣe ń tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn lórí wa tó ní í ṣe pẹ̀lú owó nítorí pé ilé yẹn ó rí i pé ò ní gbé lọ síbi kankan jọ tó bá kú hajj rẹ wàá gbé lọ nítorí pé orígun kan ni nínú orígun ẹ̀sìn islam márààrún torí ẹ nínú kí n kọ́kọ́ kọ́lé àbí kí n kọ́kọ́ lọ sí hajj hajj ló yẹ kó síwájú torí pé ẹ̀sìn ni hajj ìtọ́lọ́run bí ọ léèrè tó bá lágbára láti ṣe tó ò ṣe tó fi kú kí ló fà á tó fi ṣe. sọlọ́run ní bí ẹnikẹ́ni léèrè lẹ́yìn ìgbà tó kú pé bọ́ọ̀ lágbára láti kọ́lé èyí ti rí tó kọ́lé sáyé. Hmm. ọlọ́run ní bí ẹnikẹ́ni léèrè irú béèrè bá. torí ẹja ké sára yorùbá máa ń dásàkásà ó ti lágbára àti lọ́sẹ̀ hajj kò ní lọ́rọ́ wá pé ni òun fẹ́ kí ájì tó wọ́n jẹ́ wọn fẹ́ dé sílé ní àyà ọba dé sílé wọn yọ ọgbé kí burú mbẹ o ti lọ ṣe ńtọ́lọ̀ sí lọ́ràn yẹn lórí rẹ̀ ká sì kíyèsí o àyè lọ sí hajj nítorí pé a fẹ́ gborí kíkún orúkọ so kìí ṣe torí kí wọ́n lè máa pè ọ́ ní alájà àbálájà là ń fi lọ sí hajj ọ̀fẹ́ lọ́ọ́ ṣe nǹkan kan nínú orígun ẹ̀sìn Islam márààrún tọ́jẹ́ kò ṣe é má ṣe fún gbogbo ẹni tó bá ní kápá àti lọ sí eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ńdà má tọrọ rẹ̀ lọ́dọ̀ ẹnikẹ́ni ambos hmm. bọ́ sí pé bàtà rẹ̀ wà jáṣẹ́ náà ní ẹni tó ń tọrọ ájì lọ́dọ̀ rẹ̀. Hmm. bákan náà wọ́n ní ìgbà tí adẹni tí ń kọ́ ilé ìgbàlódé bí tó ṣe pé ń bá ti wọ́ bẹ̀ nǹkan máa ti ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹlòmíìmà àwọn flat kọ́mọ̀jẹ́ bẹ̀ ibikíbi tó ń bá ń gbé ẹ lè máa gbé díngí sí yàrá òbí tó máa gbé sí bálùwẹ̀ ní gbogbo àyíká yìí kódà nítorí dá ní pété bá gbé dínkì kan sí balùwẹ̀ yín àbí sínú yàrá yín kẹ́ máa dá nǹkan bo hmm. nígbà tẹ́ bùkátà àti wò tẹ́ bá ti bùkátà àti wò ẹ sí asọ́tọ̀ ìdàbò ẹ bá ti wojú yín tẹ́ ti wo tẹ́ fẹ́ ṣe tẹ́ sì fẹ́ tọ́jú tọ́mú náà ní lóbìnrin hmm. àbẹ́yìn ọkùnrin náà fẹ́ wo sójú yín ṣe é ṣe pé ọgbẹ́ ẹ para àbí báwo sọ̀rọ̀ bá ti ṣẹ́ńtẹ́ bẹ́ẹ̀ ṣẹ́ńtẹ́ adákùn ẹ̀dá nǹkan bò torí pé ó máa ń pè àwọn àlejànú ó ń bẹ́ẹ̀ nù táwọn àlejànú fẹ́ràn púpọ̀ láti máa jókòó kanú lé àwọn èèyàn hmm. torí ẹ̀ tí bá gbé díngí kanú lé tẹ́ ẹ sí kalẹ̀ yóò máa pè fún aburú àti àwọn ẹni bú àwọn ẹ̀dá tó sì pa burú làwọn máa gbé ká láti máa wọ̀dọ̀ yín hmm. kọ́ náà sọ̀rọ̀. àmín jazakumullahu khairan ya sheikh zero nine zero five one six four five four three eight zero nine zero five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six ẹ má gbàgbé pé ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì youtube ẹ máa fi ọ̀làdùn níbi lò wá ẹ máa rí wa bí a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ ketekete pẹ̀lú sheikh bákan náà ẹ lè máa darapọ̀ mọ́ wa ní ìkànnì facebook náà ẹ lọ́hùn. Wa alaikum salam wa rahmatullahi ọkọ̀ ibi ọtí ń pè yìí. Ọmọ ni Abdulatif láti sẹ́yìn. Ìbéèrè yìí. Àlá kí ṣé o wà. Ìbéèrè wọ́n ní sẹ́ni tí ń ta nǹkan bíi haram sólè lọ sí àjì. Ó lè lọ kó jówó ná dànù kó fira rẹ̀ jìyà hmm. nítorí pé lábẹ́ òfin ọlọ́run owó tá a mú lọ sí hajj tá a san láti lọ sí hajj tí ò bá ti jẹ́ owó tó dáa hmm. tá a rí gbọ̀nà tó tọ́ tí èsì pé owó tá a ta tọ́lọ̀ ń ṣe léèwọ̀ tá a fi tújọ́ hmm. sọ hajj yẹn ò ní jẹ́ hajj nítorí pé bọ́ba ti tẹ̀sẹ̀ rẹ tẹ àtẹ̀gẹ́sìn àtẹ̀wọ́ mọ́tò àtẹ̀wọ́ bàálù tó a ṣe labbaik Allahumma labbaik olùpèpè kan pèpè láti sámà ìpè la labbaika wala sa'daik. ìwọ sọ pé mo jẹ́ pé wọ́n lọ́n lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ olùpèpè ọ̀sọ̀ yìí pé ọ̀ jẹ́ pé ọlọ́n lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ ò sì ní sóríire lẹ́yìn sóríire ò ní sóríire. nítorí pé zaaduka haram nǹkan tó palẹ́sì tó fẹ́ lọ́ọ́ fi ṣe hajj ìwọ ni. tó ń ẹni tó jẹ́ pé haram nìkan tó ń ta bí ẹni tí ń tọ́tí bí ẹni tó ṣe pé tẹ́tẹ́ ní tà bí ẹni tó sílé aṣẹ́wó bí ẹni tó ẹ̀pọ̀ owó èlé lówó rẹ̀ so gbogbo rú àwọn owó burúkú bá wọn kò gbọ́dọ̀ jẹ́ pẹ̀lú rẹ̀ lọ́fẹ́ lọ́ fi sanwó hajj tí ọ̀rọ̀ atọ́ka fi sanwó hajj ọ̀yà àpàṣẹ burúkú tì hmm. tẹ̀lé tí wọn bá gbéṣẹ́ burúkú pàdé ọlọ́run yóò bá bínú burúkú pàdé kọ́lọ́ ẹlẹ́dàá ọkọ̀ dákun kó ṣàánú wa. Àmín. Hello. Assalamu alaikum. Aleykum salaam wa rahmatulah. Ó kàn yọ tí ń pè o. Abdullahi Sehu láti Kòyẹ́ ni. Ìbéèrè yìí. Ah, kódà gbọ̀nfún wa ọlọ́run ni kó wọ́n ń pa ikú wọn mọ̀ lé wọ́n ń kọ́ wa ní ọgbọ́n gidi. Àmín àmín. Mọ̀kàn ní kí wọ́n gbàrọ̀ lọ́n ìgbín wọn ò lè òun ò ní sáré o. Àmín àmín kò fẹ̀yọ̀ kan. Ẹ ṣe ìgbani o. Mo kẹ́yìn náà Ọládùnmí Bèlú mo kẹ́yìn náà o. Ẹ ṣe o ẹgbọ́n lọ ẹ bá mi kí dọ̀tún kódà in fact à ń kó gbára tara wọn gan àti ìmọ̀ gidi. Mm, àtẹyé ọ̀nà masalam. Mm. jazakumullahu khairan. hello. hello. wàhálà sọlá wàhálà sọlá wàhálà sọlá ọkọ yín bí ẹ ti ń pè. ìyá mọ̀sọ́lá lórí sanẹ́rọ̀ ògbómọ̀ṣọ́ ló ń pè. ìbéèrè yín. ìbéèrè mi ni pé nípa wọ́n sọ wọ́n ṣe èrè kan fún wa ní three weeks ago. Mhm. wọ́n ní tíyàn bá bí ọmọ pé owó tán bá fún ọmọ nígbà kékeré pé owó ọmọ ni wọ́n pé àkọ́ owó ọmọ ni ìwà nìkan àwa ti bímọ bíi mẹ́rin kẹ́rẹ́ pé kò sí ìwà sẹ́ pé àwa là ń náwó yẹn táàsì lè ṣe àkáǹtì lórí àwọn ọkọ̀ tí wọ́n fún wa bóò la ṣe lè jẹ́jọ́ rẹ̀. àwọn tó ọlọ́run mẹ́jọ àjẹjọ́ ìyànjú tí wọ́n gbà ní pé ẹ máa dá owó padà fọ́mọ títí tẹ́ fi rí gbogbo iye yòówù owó rẹ bá jẹ́ àti dá padà tán. Hmm. lópin ìgbà tí ìbá ti ṣe pé bùkátà lẹ ní fi nà hmm. so ẹ náwó nínú owó ni hmm. ẹ dáwó ọmọ padà fọmọ àmọ́ tó wá pé ni ẹ dáwó ẹ ní dá padà fún àmọ́ tó wá owó ni ẹ dá padà fún fún ọ Wàhálẹ́gùn Sọ́lọ́run Rọ́ṣmọ̀tìlá ó kọ́ yí. Afọ́lá Jùmọ́lá jẹ́ àtọ́pọ̀ rẹ̀. Àmì ẹ̀ṣẹ́ o. Orúkọ mi ṣe ìṣàtà Bùkọ́lá ńlá tó tó owó dè ní ọjọ́. Ìbéèrè yín màmá. Ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé lórí ọ̀rọ̀ ayù. Tí ọba jẹ́ pé ìyàwó ló lówó lọ́wọ́, lẹ́yìn hmm. kọ́kọ́ tó ọkọ̀ òun ọ̀lọ́, ọkọ̀ ní ìdíwọ́ lólówó rẹ̀ wọn ní ọlọ́ láti lọ fúnra ara rẹ̀ ni àbóbìnrin ní ó dùn kò ní ilẹ̀? alhamdulilayi ọlọ́run pa ọkùnrin láṣẹ kó ṣe hajj bẹ́ẹ̀ náà ló pa obìnrin láṣẹ hajj ẹ rí òfin ọlọ́run ní kóbìnrin kan máa lọ ibì kankan láì jẹ́ pọ́ gba ìyọ̀ǹda ọkọ rẹ̀ wọ́n níbi tí hajj kọ. tó bá yẹ pé ọdún tẹ kọ́kọ́ lówó láti hajj sọ fọkọ yẹn ọkọ lọ islam lẹ lọ lópin ìgbà tẹ́yìn náà bá ti lẹ́ni tí ó sìn lọ. Hmm. so ẹ wọ ẹni tó sìn lọ torí ẹ̀sìn islam ọgbà kẹdà lọ hajj kẹbí hmm. ẹsẹ gbà kẹdà rìnrìn àjò lóbìnrin hmm. torí ẹ bóyá ọmọ yín lẹ́sànwó rẹ̀ papọ̀ tẹ́jọ lọ bóyá ọkọ náà lẹ́sìnsanwó rẹ̀ papọ̀ tẹ́jọ lọ àbí bàbá yín àbábúrò yín àbẹ́gbọ́n yín àbọ̀mọ̀ àbúrò yín àbọ̀mọ̀ ẹgbà yín àwọn ẹni tọ́lọ́nsá ṣe léèwọ̀ fún pé kí wọ́n fẹ́ yín

a máa rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin láwùjọ tó wa lónìí wọ́n lọ sí hajj yẹn láì jẹ́ pọ́kọ ló sì wọn lọ àbọ̀ kan nínú àwọn ẹni tó jẹ́ ìwọ̀ fún wọn láti fẹ́ wọn so tó bá lọ tó bá sì ṣe hajj yẹn dáadáa à ń bẹ lọ́nkọ́ lọ́wọ́ gbà ṣùgbọ́n wọ́n ṣẹ́ lọ́n nípa pé wọ́n lọ gbọ̀nà tí ọ̀yẹ́ kí wọ́n ti lọ torí ẹ̀ wọ́n tọrọ àforíjì lọ́dọ̀ lọ. jazakumullahu khairan ẹ lọ́wọ́ ẹ pa rédíò ní àbíkọ́ yín lọ́lẹ̀ dáadáa. wàhálà sàlámù mọ̀síù ló ń sọ̀rọ̀ láti ìbálẹ̀ jẹ̀rù. ìbéèrè yín. ká pé níṣẹ́ wọ́n ti sọ̀ lápò. mo wá dé mọ́sí mo wá bá ọmọ kékeré kan ní ẹ̀gbẹ́ tí ó to ṣáfù. ṣé màá fi ọmọ yẹn sí ẹ̀gbẹ́ yẹn ni àbí màá ra sùn sí ẹ̀gbẹ́ kan tí ọjọ́ pé ṣáfù yóò fi dára wọn dọ́gba kí ni àyè. òun náà mùsùlùmí lọ́nà hmm. gẹ́gẹ́ bẹ́yìn náà ti ṣe jẹ́ mùsùlùmí ẹ mọ̀ pé àwọn ọmọ wa kéékèèké yẹn a gbọ́dọ̀ máa lé wọn kúrò ní mọ́ṣáláṣí hmm. ibi tó tò sí òun tó bá pé ibi tó yẹ kó dúró sí ni ẹ̀yin náà dúró lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ hmm. tó bá pé ibi tí yẹ kó dúró sí ni bíi kápó fàlàfo sílẹ̀ láàrin rẹ̀ àtẹni tí ó dúró kàn ẹ sùn mẹ́gbẹ̀ẹ́ tí gbogbo yín fi jọ tò dọ́gba lẹ́yìn lè máa mú lẹ́yìn ìjọba oṣù hello hello o plus two three four eight zero eight three two nine three eight nine six fáwọn tó ń bẹ lọ́nà tó jìn rírí láwọn ilẹ̀ òkè òkun lọ́hùn plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight bí àwọn ìpè náà bí wọ́n ṣe ń rọra wọn ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá wọ́n ní kí ló fà á tó fi jẹ́ pé ọ̀dà ìpè mi ti wọlé hello. Mm, Aleykum salaam wa rahmatulah. Ó kọ́ ibi ẹ̀ ń pè. Orúkọ mi ni Abdulhamani Abdulhakiri Kalera. Ìbéèrè yín. Ìbéèrè mi ara ẹnì kan ọba gbádùn tí wọ́n wá wà lórí ẹ̀ títí tí o ti sọ wá lórí pé wọ́n ti ọwọ́ ẹ̀ lé jẹ́. Wọ́n sá ṣe ìwà wọn sáfi wọ́n sá ṣe àdúgbò ìyá Wọ́n sá ṣe ìfàkínì rẹ̀ wọ́n sì Salamu alaikum. Ẹlẹ́kùn sọ̀rọ̀. Àkọ́kọ́ ni pé ẹnìkan ò lè ṣe kó o ṣẹbọ lẹ́tọ̀ fún ọ kó wá dẹ̀tọ̀ fún ọ. Hmm. O sì lè ṣẹbọ nítorí sábàbí yòówù o lè tì ọ lọ sídìí rẹ̀ kó wá jẹ́tọ̀. Hmm. Torí ẹ̀ ẹnìkan ń sáré, wọ́n á sọ fún lọ́sítítù pé ẹ lọ fọwọ́ lé jẹ́, wọ́n á gbé eégún kan lé wọn, wọ́n á lọ sóòsà kan lé wọn, ó ti ṣẹbọ ó ṣẹbọ gidi. Hmm ó ṣe ẹbọ gidi ẹbọ nǹkó ló sì jẹ ọ gbádùn kájọ yé wa hmm. Ọlọ́run ló máa ń fúnni ní àlàáfíà hmm. òun ló máa ń wo nísàn hmm. ṣùgbọ́n alistedraj wà alistedraj òun náà ní kọlọ wọn dẹyàn sòyọ dẹ ọ wọn máa wọ pé níta ẹ ṣe iná ló jẹ kí n tọ́ ṣẹlẹ̀ ọ ṣẹlẹ̀ nítorí pé nítorí Ọlọ́run bá fẹ́ kó ṣàṣìṣe àṣìṣe tó lè mú forí sápọn fìdí rẹmi tó bá di jọgbìn dàlùkìyàmù àwọn kankan náà ní ọ̀sẹ̀lẹ̀ torí ẹ̀ jẹ́ ká kíyèsára hospital bá sọ pé ẹ lọ fọwọ́ lè jẹ nǹkan àkọ́kọ́ hospital ìṣe màláìka hmm. n táwọn ń tíráì láti sọ fún un nítorí pé àwọn ìfẹ́ la ọ̀rọ̀ mọ́lẹ̀ hmm. agbára wọ̀ ká hmm. gbogbo abẹ́rẹ́ tá a láàmà gbogbo ìta ń rọ sí i la gbogbo òṣìṣẹ́ ó ti dàbí omi ìyẹn máa gbé lọ lé bọ́lọ́n bá pè lọ lọ́jọ́ kó kú lé ìtumọ̀ rẹ̀ nípa ẹ má tún jẹ gbèsè ńgbọ̀ bá kú torí tó bá kú ẹ̀ mọ̀ kí tẹ́lẹ̀ bá kú sí hospital tẹ́ bá tún fẹ́ gbòkú rẹ̀ gbèsè tó ni àwọn fẹ́ dín gbèsè kù fún yín ni sọ wọn á ní kẹ lọ fọwọ́ lé jẹ báyà yorùbá tá ń sọ ní òye ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ máa ṣẹbọ. nínú ẹ lọ fọwọ́ lé jẹ mẹ́wàá èwo lẹ́sẹ̀ bọ́ lẹ́sọ̀ sàlẹ̀ gbégún lẹ́sẹ̀ gbogbo ẹ̀tọ́ gbádùn mélòó ni. irọ́ lásán ẹ máa bẹ lọ́wọ́ bẹ lẹ́dàá yín kọ́dọ̀ hospital gan tẹ bá lọ hospital ń gbóyin lábẹ́rẹ́ hospital ń fomi sí i lára bọ́lọ̀ bá ní kọ́ mọ́ ṣiṣẹ́ sí yóò ṣiṣẹ́ ni bí omi lásán ní ọjọ́ gbogbo nǹkan fà sí ọ̀la bí omi lásán ni so a gbọ́dọ̀ ṣẹbọ sọ́lọ́ rárá rárá torí pé ara ti wọ̀ ọ̀ràn náà ẹni bá mọ̀ para tó ń ra náà o òun ẹ̀ báyà wíṣẹ́ lẹ́yìn o ọlọ́run ni ẹ̀ gbọ́dọ̀ ṣẹbọ sẹ́mi ọlọ́run ẹni tó fa rẹ̀ sí ọlọ́run ọlọ́run ọba yìí sí lọ́ọ̀ gbọ́dọ̀ ṣẹbọ sóun òun jówó lè fa ọ̀gbọ́dọ̀ ṣẹbọ sóun. ọjọ́ bó ṣe jẹ́. Hello. Wa alaykum salaam wa rahmatullahi wa barakatuh.

ẹni tó fẹ́ forí kanlẹ̀ pọ̀ ń fẹ́ dúpẹ́ fọlọ́run lórí oore tuntun tọ́lọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wá ṣe fún un ìtọ́dọ́gba dùnú ọ̀rọ̀ àwọn olùmọ̀ọ́ni pé kò bùkátà lùwàlà nítorí kìí ṣe sọ́láàt níta ń pè ń sọ́láàt ó máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú allahu akbar ó sì máa ń parí pẹ̀lú asalaamu alaykum eléyìí ni wọ́n fi gbé sọ́láàtul janaza wọnú níta ń ní sọ́lá so ṣùgbọ́n gbà tí o bá ti ní atẹ̀sílẹ̀mù ní parí kò lè jẹ́ sọ́láàt irú rẹ̀ ní sẹ́júdọ̀tù ṣekọ̀ọ́ bẹ́ẹ̀ náà ni sajjatu tilawa kì í ṣe sọlá hmm. torí ẹ ẹ bùkátà kẹsàlù alákẹtù sí nítorí pé orí ṣẹlẹ̀ sí mi ó sì jó orí tuntun kò sípò tí ò lè bá mi hmm. torí rẹ tẹ bá ti forí kan lẹ yẹn ìforí kan lẹ gangan fúnra ara rẹ pẹ̀lú àníyàn pé mo fi ń dúpẹ́ fọlọ ìdúpẹ́ fọlọ ni hmm. so gbogbo òforí kan lẹ kókó ntẹ mà sọ náà ní irú ntẹ nsọ nínú sọ láti yín ẹ pé subhana rabbiyal a'la subhana rabbiyal a'la ọjọ́ bó sì jẹ́. hello. hello. hello. ó kọ yín. ìyá mọ̀síwá náà ló tún wọlé padà. ẹ má bínú ṣẹ́rí tí ẹnìkan bá ti pè wọlé tó bá ti béèrè béèrè báyìí tó bá tún mímì yóò sọ di ìgbà míì ni ẹ má bínú o ẹ má bínú bí ó ṣe jẹ́ ni ẹ jẹ́ kí n mú ìbéèrè lè wá bí àwọn ìpè náà bí wọ́n tún ṣe ń rọra wọn ní kí ló fà á tó jẹ́ pé ẹmu náà fi di èèwọ̀ fún ọmọ èèyàn nínú Islam láti máa mọ àbí láti máa lò nígbà tó jẹ́ pé gbogbo nǹkan ara igi ọ̀pẹ yòókù ló sì tọ́ sí ọmọ ènìyàn láti lò. ẹ àkọ́kọ́ ni pé sẹ́ mu sóun dàbí omi lọ́dọ̀ tí ẹ mú wọ́n bá mú sékè pa wọ́n. ẹni tó bá jẹ́ pé tí wọ́n bá ti mu yóò pa wọ́n yóò mú wọn ríra. Hmm. òun ń pè lọ́tí ẹ̀ pè lẹ́mu ẹ̀ pè lọ́tíkà ẹ̀ hmm. pè ń ṣẹ̀kẹ̀tẹ̀ hmm. ẹ̀ pè ń bùrùkùtù òun yóò wọ ẹ̀ pè so ó kọ́kọ́ lọ́jà lọ́dọ̀ tiwa gbogbo ń tó mú tó mú ọ̀hún rírà tó pa ọ́ hmm. eléyẹn ni wọ́n ń pè lọ́tí hmm. haram ni lábẹ́ òfin ọlọ́ hmm. ẹnìkan ò gbọ́dọ̀ dán wò ẹnìkan ò gbọ́dọ̀ dán wò lẹ́yìn ìjẹ́ bó ṣe jẹ́. hello. hello ṣọ́nà ṣàǹtìlá. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh ó kọ́ ibi ẹ ti ń pè. ọ̀gbẹ́rẹ́ àti lọ́sàn-án láti àràdà. ìbéèrè yìí. ìbéèrè mi ni tó bẹ́ẹ̀ ah, ń hello tọ ìpèjọ tọ à ń gbọ́ yín. ẹni tí ó gbé bùbá tó bá ti rí ọkọ rẹ̀ báyìí nínú rẹ̀ máa ń bàjẹ́ látara nǹkan tó ṣe fún un ẹjọ́ sí ni. kí ló kí ló kí ló ọkọ rẹ̀ ṣe fún sínú rẹ̀ fi ń bàjẹ́. ìwà ọkọ rẹ̀ ló máa ń bá nínú jẹ́ ní gbogbo ìgbà. tó alhamdulilayi obìnrin tó ní gbogbo àtúnbà ti rọkọ nínú máa ń bàjẹ́ látàrí ìwà ọkọ lópin ìgbà tọkọ bá ti ya kèfèrí lẹ́yìn ìgbà tó ti jẹ́ mùsùlùmí hmm. so bóyá ó ya hun lẹ́yìn ìgbà tó ti lawọ́ hmm. bóyá ó yóò sọnù lẹ́yìn ìgbà tó ti jẹ́ni tí máa fi ọ̀yàyà àti ẹ̀rín pàdé yàn so gbogbo àwọn eléyàn ṣe tún ṣe kì í ṣe kọ́kọ́ rẹ̀ ya kèfèrí lẹ́yìn ọkọ tiẹ̀ lélẹ́yìn ó lè fọkọ lọ́kọ sọ́kọ tiẹ̀ hmm. so ọgbà fọlọ́ ó fi sòrò kùn ó sì máa dunra rẹ̀ nù nítorí pé pápá jùlọ tó máa ti kádàrà pé ti bímọ fúnra yín sọ́ọ̀fẹ́ lomi ṣe bàbá fáwọn ọmọ yìí ó sì máa ṣe a'udhu billahi minash shaitani rajim lọ́pọ̀lọpọ̀ tó pé ṣètọ́nì ló fẹ́ lé ọ jáde ńbẹ̀ yẹn so ṣètọ́nì ló fẹ́ máa bọ̀ ọlọ́kàn jẹ tó bá jẹ́ pé nǹkan tọkọ rẹ ṣe fún nítorí ọba sọ tí ọgbọ ni fẹjọ́ rẹ sún àwọn ọmọràn àtàwọn fámìlì yìí tó kí wọn lè bá sọ̀rọ̀ Ọlọ́run jẹ ọgbọ yóò jẹ ọgbà hmm. so kò sẹ́ni tí ọmọ bá tiẹ̀ pàdé hmm. nínú àwọn obìnrin tó wà nílé ọkọ àtàwọn ọkùnrin tó níyàwó kálukú ń ṣe sùúrù fúnra wọn ni hmm. ilé ìjẹbù sì jẹ. Hello. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam warahmatullahi wabarakatuh. Ó kọ́ ìyẹ̀ tí ń pè. Orúkọ mi àbúlọ̀ tí wà kìlọ̀ láti kò ilé. Ìbéèrè yìí. Alákò ìbéèrè mi ni pé ní àwọn tí ń fi ajá tí ń mú lọ sí ìgbẹ́. Tọ̀ wọ́n sì gbé tí ajá wá fi ẹnu kan àwo yẹn gbọ̀ fún àwo yẹn ní ẹ̀mí ìjì tó di pé òfin padà ẹ̀rọ kí ni ìdájọ́ tó wà láàrin pé kí ajá kó fẹnu gbé ehoro tàbí nǹkan kan kó fẹnu ìtọ́ kókókókó ṣé ọmọlẹ́tọ̀ fún mùsùlùmí láti jẹ irú ẹran bẹ́ẹ̀. ó ti yé. bẹ́ẹ̀ ni mùsùlùmí lẹ́tọ̀ láti jẹ́ lópin ìgbà tó bá pé mùsùlùmí lọ́ọ́ dẹ̀dẹ̀ yìn hmm. torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń sọ dẹ wọn ṣe mùsùlùmí hmm. tó bá yẹ pé àwọn náà bá pa ẹran kọ̀tọ́ ká jẹ́ hmm. èyí tó yẹ kẹ́ béèrè nu kì í ṣe pé ìtọ́ ajá so nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn dẹ àwọn ló máa ń bọ̀gùn hmm. so àwọn yìí ṣe mùsùlùmí pọ́nbélé hmm. tí kì í bọ̀gùn tó bá jẹ́ mùsùlùmí hmm. tó bá jẹ́ lẹ́sìn míì náà ni ẹ rí i pé ó tún máa bọ̀gùn islam sì sọ pé tó o bá ti ṣe nǹkan míì má islam yóò ṣe mùsùlùmí má so nítorí ẹ̀ tó bá rí pé mùsùlùmí gidi ńlọ́ba lọ sọ dẹ́hùn ìtọ́ ẹnu ajé òpè ká má jẹ ehoro kò pé ká má jẹ ọ̀yà tó bá wa sọ dé àbí gàlà tó bá lè mú un Hmm. so kò pé ká má jẹ nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa tó ṣòfin pé ńgbà tí ajá bá kẹnu bá bọ́ àbí gbá káfọ́ lẹ́ẹ̀mejì ọ̀kan lẹ́ẹ̀mejì èjì kọjá pẹ̀lú èpẹ̀ hmm. òun náà ló sì sọ fún wa pé gbogbo ẹran tá a bá fajá ṣọdẹ rẹ̀ wọ́n tọ́ka jẹ́ ọlọ́run ò sì dárúkọ pé ẹ fọ itọ́ ẹnu ajá tó fi gbẹ́ ẹran mú. Hmm. so nítorí délé òfin ọlọ́run bófin ṣe rí nìyẹn o èyí sàgbárí lásán náà fi máa ń mọ òfin yẹn ni kẹ́ ń bí ìyá ní kẹ́ ṣe báyìí bí àtún ní kẹ́ ṣe báyìí tí wọ́n ní ìyàtọ̀ tó lè wà láàrin méjèèjì ẹ wà lékè o. Hmm. hello. sàwọn àlekún tó wà kàtó. wàleykum salaam wa rahmatulahi wa barakatuh tó kàn yín lójú. adébọ́lá abdulrasaq látọ̀yọ̀ sá. ìbéèrè yín. ẹ jọ ìbéèrè wa lórí fífàlù Ramadan níta wípé ṣé tẹ́yẹ̀ bá fi omi sínú tí omi yẹn bá tètè lọ já sọ́nà fún àwọn kan ní kò bá lu àlàjọ lẹ́nu la ní ká béèrè jà ṣẹ́sẹ́kùnrin ọkọ yẹn. alhamdulilayi tí a bá fa omi símú nínú àlùwàlá tá à ń ṣe nínú Ramadan ká a fà dáadáa tó fi wọ̀nà fún ṣìyàmù ọjọ́ ti bàjẹ́. anabi hmm. sallallahu alaihi ló fi yé wa báwọn ó ní wa baligh fil istinshaq illa an takuna sa'ima onítọ́ bá ṣe àlùwàlá débi ká fami sí mú fà sí mú dáadáa àyà àfẹni tí máa ń ṣe sòyàm. Hmm. ẹ̀ẹ́dìgbà náà ti ṣe àlàkalẹ̀ àyọkúrò pé má fà sí mú dáadáa jù tó ń bá ń bẹ nù sòyàm hmm. kò bá jẹ́ rọmọbọ́n kò bá jẹ́ sòyàm mi ó túmọ̀ sí pé tó o bá ti lè fà sí mú dáadáa tó bá ti lè dọ́nà fún rẹ pín sòyàm yẹn bàjẹ́ nù. ṣèlè ìjẹ̀bùsẹ̀ ẹni tó bá ti ṣe bí ọlọ́run ràn lọ́wọ́ yóò san ọjọ́ ń eléyìí tó ṣe pé kò dúró òun náà lómi tẹ́ ẹ bá fi yọnu omi tẹ́ ẹ fi yọnu torí pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó wá sọ́dọ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó lòún dáràn kí ló ṣe tó fi dáràn ó lóun ti gbàgbé pé nu Ramadan la wà ló ń bá fẹnu kónú pẹ̀lú ìyàwó anábì sallallahu alayhi wa sallam ni ara'ayta law tamaḍmaḍta báwo ni tó bá yẹ pé ọba òfomi yọnu náà lọ́sàn-án Ramadan sọba sùyàmù rẹ̀ jẹ́ oníkọ̀bàjẹ́ ànábì ní bẹ́ẹ̀ lẹ́nu tó fi konu pẹ̀lú ìyàwó rẹ̀ sọ eléyìí túmọ̀ sí pé fífomi yọnu kọ̀ba sùyàmù jẹ́ kí ọba dọ́nà fún ní tiẹ̀ náà so tó bá fà sí mu má fà ń fà kú fà tó bá fi lè dọ́nà fún rẹ̀ ó ti parí mu. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè lóye òun náà tún wá wọ́n ní kí ni ìdájọ́ òfin ẹ̀sìn Islam lórí kí èèyàn parọ́ nǹkan tí ò sí mọ́ra rẹ̀. ọlọ́run méjì á gọ̀ òfin ọlọ́run gbà pé ká gọ̀ ṣèyàn á sọ pé mo ṣe tí ń ṣe a'udhu billahi minash shaitanir rajim Islam ọgbà bẹ́ẹ̀ àgọ̀ náà ń pè léyìn. hello. hello. O kọ yín o. Ọ́rọ̀sì ló ń sọ̀rọ̀ látẹ̀yẹ̀. Ìbéèrè yìí. Ìbéèrè mi ni wípé tí obìnrin bá ń dáná ní ìrọ̀lẹ́ fún ìsinmi, hmm. tí ó wá jẹ nǹkan wò lórí iná, ṣé ó ní àǹfààní àti ìfomi sẹ́nu tó fi ṣe ẹnu rẹ̀ nù? Ọ̀dà. Alhamdulilayi, ẹni tí ń dáná nínú Ramadan, ó lè tọ́wò, àmọ́ kò gbọ́dọ̀ gbé mi. Hmm. Yóò tú ó tù dáadáa yóò ṣe ha ìtọ́ lórí ahọ́n rẹ̀ pẹ̀lú eyín rẹ̀ yóò ha dànù tó bá tún wá ń rí i pé nígbà tí adùn kìíní ẹ̀ sì tún fẹ́ máa hàn lórí ahọ́n òun kó fomi sẹ́ni kó fi yọ ọ́nù dáadáa kó tù dànù. zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. salaamaleykum. waaleykum salaam wa rahmatulah. ó kọ́ ibi ẹ ti ń pè yìí sọ́nù sọ́mà sí ilé wé. ìbéèrè yín. wọ́n ṣàwérò wípé azumi pé bóyá èèyàn ń gbàwẹ̀ ó ní health condition hmm. like ulcer. tó tó wá jẹ́ wípé ó sáà mí ti àtò ààrùn. tó ìgbà tó wá di àárọ̀ òní lè gba àwọn yẹn pẹ̀lú ẹ̀jẹ̀ tààrí yẹn ẹjọ́ ṣókò sí ìlú jọlọ. alhamdulilayi ẹni tí wọn pé ọgbẹ ẹni bá ń dà láàmú tó náà sì mọ̀ pé tóun bá ti jẹ sààrì kò ní rọrùn kò ní rọgbọ fún un kò sí nǹkan tó burú kó jẹ́ pé tọ́jọ́ yẹn ó pàtì yóò máa san padà lẹ́yìn Ramadan ṣùgbọ́n kò ní wá gbóúnjẹ kó máa jẹ lójú àwọn ọmọ ìyá rẹ̀ yòókù táwọn ṣe sùyàmù so yóò jẹun yóò mú mi lásìkò oúnjẹ àmọ́ kò ní gbé sí ìta gbangba níbi tí wọ́n ti máa rí. hello. salaamaleykum. aleykum salaam wa rahmatulah. ọkọ yìí olóyè ajísọpẹ jagun màlété láti màlété Ògbómọ̀ṣọ́. ìbéèrè yín o. ìbéèrè tí mo fẹ́ bí lọ́jọ́ ọmọ tí bàbá kan béèrè láìpẹ́ ṣùgbọ́n ra ó ra gbẹgọ díẹ̀. wọ́n yá ní ìpè wá síyàmú níbì kan. so wọ́n wá sọ fún mi pé yóò wọ́n lu ṣe kínní olóòkọ́. wọ́n ọ wá ti rí ẹ́fídẹ́ǹsì pé tọ́ba lè jẹ́wọ́ pé òun lòún ṣe wọ́n fi ilẹ̀ ṣùgbọ́n wọ́n ní tí tọ́ba sọ pé òun kọ́ ló ṣe wọ́n pa ṣùgbọ́n òun kọ́ ló ṣe pé kọ́sọ́ọ̀dì náà ìyálẹ̀ tí wọ́n pa bẹ̀ ni àbí kó parọ́ pé à ọ̀dà ni mo fẹ́ kí wo ló dá lórí pé ẹ gbọ́dọ̀ gbogbo gba ẹ gbọ́dọ̀ purọ́ òdodo ní bá yé jẹ débi sọ pé wọn sọ pé ó dájú pé bá purọ́ wọn tulẹ̀ tó bá pa ń kọ bí wọn ṣe pa tó bá sòdodo náà wọn pa ń gbà mí tó bá tó ń torí òdodo ni ká máa sọ ká máa ọmọ pé lọ borí léde jẹ débi tó bí islam ò tẹ ìgbà ká purọ́ rárá hmm. àwọn kan funfun ọkan dúdú ẹ pa kankan hmm. ẹ pa kankan hello. wa wa rahmatulahi wa orúkọ mi ni yusuf láti gbàgede. ìbéèrè yìí ẹ̀yin rédíò yìí lọlẹ dáadáa. ìbéèrè mi ni wípé ọkọ ẹka sọnà nìjọ tí ọkọ ìyàwó tó bá fẹ́ fẹ́ ìyàwó lé ìyàwó rẹ̀ hmm. tó bá ti wá fẹ́ tó bá ti pé ìyàwó yẹn ọwọ́ sọ wípé òun ò sí náà ṣé ọkọ jẹ̀bi ni àbí ìyàwó lẹ́jẹ̀bi ọlọ ìbéèrè ẹlẹ́ẹ̀kejì yìí ni wípé tí ọkọ ìyàwó tí bá fi tíyàwó bá rí ìnira ní ilé ọkọ tó ṣe wípé ọkọ rẹ̀ kò tọ́jú rẹ̀ rárá ọlọ́run ti gbòòrò kan díẹ̀ àmọ́ ìyàwó yẹn sáà ti nira ní ilé ọkọ yẹn tíyàwó wá sọ wípé wàhálà yìí ti pọ̀ jù òun fẹ́ tọ̀ láti látọ̀dọ̀ ọkọ òun tí ó wù ìyàwó lọ́fẹ̀ẹ́ láti kọ̀ sílẹ̀ tí ọkọ ìyàwó sì sọ wípé òun ò kọ̀ sílẹ̀ báwo ni ìyàwó yẹn ṣe lè ṣe tí yóò fi bọ́ okun àjàgà yẹn kúrò ní ọ̀rọ̀ ara rẹ̀ sáwọn àríkọ. alhamdulilayi ẹni tó ti níyàwó kan tẹ́lẹ̀ tuntun fẹ́ fẹ́ mi tí ìyàwó tó wá wà nílé tó ń sọ pé òun fẹ́ máa lọ́ǹtàn ìwà níta lọ́jẹ̀bi lọ́dọ̀ ọlọ́run nínú àwọn méjèèjì àwọn àlàyé tó yẹ kẹ́ ẹ ṣe káfí mẹ́ni tó jẹ̀bi ẹ̀ tí ì ṣe hmm. nítorí pé báyà ti gbé àwọn ìgbésẹ̀ kan ní ìtòsí pé kò dáa kò yẹ nítorí pé ẹ bá fẹ́ fẹ́ lómi nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ni mo fẹ́ fẹ́ lómi òríyàwó kọ̀yálé ni wọ́n hmm. sọ̀rọ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé àwọn ìgbésẹ̀ tí wọ́n máa ṣàpẹẹrẹ wípé tí ìyàwó yẹn bá wọlé ìyá ọmọ peléke sí ètò ti wà nù lé ó ti ń dídùn dú ọ̀rọ̀ ìyáálẹ̀ fún ilé ètò ti kọ́ ọmọ gbé fún jẹ́ nígbà tó ń tì bá wọlé wọ́n sọ pé jimá tí ó bá dà tàlátà ló ti ẹ̀ka dà mọ́ so gbogbo òwe tí wọ́n ti ń pa kalẹ̀ yìí nìsín fi hàn pé nǹkan ò ní rọgbọ fóbìnrin yóò fẹ́ lọ mọ̀nà hmm. yóò fẹ́ lọ nítorí pé màtí ìgbésí ayé tí ọba ní rọgbọ fún òun kí ló fẹ́ jókòó sí ẹlòmíì gan ohun tó wà lọ́dọ̀ ọkọ yẹn òun gan ní bọ́kọ nǹkan tó ń bẹ lọ gbẹ́ lómi wà rí nǹkan mọ̀ síyàwó lọ́rọ̀ tí wàá kàn ọ̀dà nǹkan kan mọ̀ so ká ṣe ojúṣe wa bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ káwa náà lè bá ráwọn ìgbésẹ̀ mi tà fẹ́ gbégbé nírọ̀rùn ṣe hmm. eléyìí pàtàkì lábẹ́ òfin ọlọ́run ọba wa wáyé àwọn obìnrin náà ẹ máa fi sùúrù kún àti wọn náà bá ti torí kọkọ rẹ fẹ́ gbé àwọn omi àti ọlọ́run lọ ń bò ló ń tún lọ mọ́ sọmọ hmm. pé ní ìsìn ìwọ ọ̀fẹ́ kí wọ́n gbé ìyàwó kejì wá báwọ̀ ń fífẹ́ lọ ta ni wọ́n tún wá fẹ́ lọ fẹ́ nìsín tí ò ní jẹ́yàwó kejì àbẹ́kẹta àbẹ́kẹrin sọ̀rọ̀ hmm. pé tó ń sá fún náà ló ti lọ rọ́ọ̀lù ó sì lọ rọ́ọ̀lù lọ́nà tí ò dáa hmm. torí pé ìwọ nìsín ó ti di ẹni tó jẹ́ pé ó ti nábì kan kó tó tún ti pọ̀ wọ̀ bí hmm. so kó o sì dúró níbi tó wà yí jẹ́jẹ́ kẹ́ ẹ máa fi orí rọ kẹ́ ẹ máa ṣe sùúrù ó fún yín ju kẹ́ ẹ wá gbé jáde kẹ́ ẹ lẹ́nu lọ́lọ́ ló yọ ọ̀dà tó wọ́n lóbìnrin tí ọkọ bá ń fara ni tí ìyá pọ̀ Hmm. so obìnrin wa tọrọ lọ́dọ̀ ọkọ yìí pé kọ́kọ́ ńlẹ̀ kó tù ńlẹ̀ ọkọ lòun ní kọ́lẹ̀ obìnrin náà wá wọ́nà àti bọ́ ọkọ yìí dànù ọkọ kọ̀ láti jẹ́ kí ẹ̀wù jáde lọ́rùn so ọ̀nà owó àlòbìnrin lè gbà kọ́ wá sí ṣẹ̀ríà hmm. tó bá ti wá sí ṣẹ̀ríà pẹ̀lú ògo ọlọ́run àpọ̀kọ á sì pè ìyàwó náà so ibi tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa tó bá fi yí àwọn olùmọ̀ tí máa bá wọn dá sọ̀rọ̀ so wọ́n bá wọn dá síbẹ̀ àkọ́kọ́ wọ́n gbìyànjú pẹ̀lú ọkọ pé kó ṣe dáadáa sí ìyàwó rẹ̀ hmm. kí láǹfààní pọ̀ fẹ́ ṣe bá màánà lọ gbà ọwọ́ hmm. afẹ́ tán fẹ́ fún yà hmm. fílẹ̀ fún yà jẹ wọ́n lọ máa fi ẹgbẹ̀rún kan náírà ó fi jẹun níjókòó kan nílé oúnjẹ lóde ọwọ́ afún nígbà náírà kó fi ṣe jẹjọ́ mẹ́ta ìka burúkú lẹ lómi so ńgbà tán bá rí gbogbo ẹ̀ so wọ́n bá sọ ní sòdodo ọ̀rọ̀ Ọlọ́run lè ní kó yí padà sí dáadáa ní tó pè obìnrin náà so wọ́n fi hàn pé òun lè yí padà so sẹ̀ríà ó fi yé pé tú ọmọbìnrin yìí lẹ̀ tó bá pọ̀ mọ tiẹ̀ náà lọ́wọ́ à ń pòyàn ṣé yóò wù ọ̀kan máa fìyà jẹ́ bá so yóò sì padà ṣe é ṣe sẹ̀ríà àmọ̀pọ̀ wà lọ́jà gbó mọ́ṣáláṣí ńlá lù wọ́n máa ń jókòó gbogbo jọ alhamis ìjókòó wọ́n ti fi rọ̀ ní ìsinú Ramadan yóò tún padà ní ìgbà tí Ramadan náà bá tán pẹ̀lú àṣọ lọ zero nine zero five one six four five four three eight plus two three four eight zero eight three two nine three eight nine six ìbéèrè mi tuntun wà ń bí oná lè tó láti ọ̀dọ̀ Abdulmalik nílùú Ọ̀yọ́ wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ kí mùsùlùmí lọ́kùnrin àbí lóbìnrin ká máa jó bí ijó tàka ń súfì. kódà kó yẹ kó wọ́n súfì wọ́n tàka Islam ọ̀farajọ ijó kiri kí ni tẹ́ ẹ fẹ́ sọ pé ẹ rí gbàdá rí kí ń dùn yẹn nù. láàyè láàyè. ilé ayé yìí jáde hmm. kálukú ọlọ́jú yọ̀lọ́ jẹ́jọ́ gbogbo tó gbélé ayé sí hmm. òun sílọ̀ lójú méjèèjì ọ̀ma bí tó bá rẹ̀ hmm, ń jọ gbé ndàlùkìyàm látọ́ àpọ̀ ń sẹ́lọ̀ lójú méjèèjì ọjọ́ bó ti ṣe jẹ́. hello waaleykum salaam wa rahmatulah ó kàn ń gbé ẹjẹ ń pè. ìbéèrè yín. ìbéèrè tí wọ́n béèrè ni pé adáwọ̀ tó tẹ̀yìn ó nira ní ọ̀sìn àwẹ̀ ọ̀jà àrẹ́bà wọn láre bàjẹ́ ẹ̀ẹ́kejì níta wọ́n ní ẹ̀dá òkun àwọn sọ́jà wọ́n báyà bí ẹ̀wọ̀n ni ló bá pààyàn wípé báyà bí ààrẹ tó pààyàn nílà àti bọ́t ẹni àwọn sọ́jà báyìí ó wá bẹ́ẹ̀ bí àwọn àwọn agbésùn àwọn oníkọ̀ ara mu yẹn wọ́n tá ń para wọn bọ̀ ogun lọ́wọ́ rẹ̀ fáàtì tó pa ẹni ẹ̀dá òkun àti ẹ̀wọ̀n láti ọ̀dọ́ nìyẹn láàrin boko àti boko àkọ́kọ́ ní sọ́tọ̀ pé kí ọmọ wẹ̀ lọ́sàn-án rọmọdán dáadáa islam suyam lọ́lọ́ ní ká ṣe suyam suyam yẹn ó ní í ṣe pẹ̀lú má jẹ má mu má bá obìnrin lò má bá má ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin láti ìgbà tí alifájàre bá ti yọ títí tí ó fi di pòrùn wọ̀ pẹ̀lú àníyàn mò ń fi ń jọ́sìn fọlọ́ hmm. níta ń pè ń suyam nù ìdí tá a fi ní ẹ má pè láàwẹ̀ àwẹ̀ àwẹ̀ àwẹ̀ ò túmọ̀ sí gbogbo eléyìí hmm. léde Yorùbá o tó bá lè mú ẹ̀rí wá tó fi hàn wípé níta ń pè láwẹ̀ náà nu yorùbá ọlọ mọ́kà lọ́dún yìí. Hmm. so nítorí ẹ̀sìn ọlọ́run ó kọ tó máa pẹ̀sìn náà ní kẹ́ ẹ máa pè yóò jẹ́ kẹ́ ẹ máa wá tùmọ̀ tí ẹ̀sìn fún un. Hmm. torí ẹ nínú àṣà yorùbá sábà ní máa wẹ̀ wọ́n dá fún pé máa wẹ̀ àwẹ̀ náà ni. Hmm. so àìwẹ̀ àwẹ̀ ni àìṣe nǹkan àwẹ̀ ni wọ́n ń pè léyìn lọ́dọ̀ tiwọn ṣùgbọ́n nínú òfin ẹ̀sìn tọkọ tó ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin àbọ̀kùnrin lásán hmm. láti ìgbà tá àlùfáàjà rí yọ tí ilẹ̀ fi ṣú hmm. eléyìí ò túmọ̀ sí pé òun ṣe sùyàmù lọ́dọ̀ ọlọ́run ó dìgbà ká ní ọba tuntun. sọ̀rọ̀ tí ọba jẹ́ bí ọkàn fi ajẹ́ra rẹ ọkàn gbára gbóná lásán hmm. ọwọ́ rẹ dáadáa kọ́dà tó bá ṣe pé ara rẹ bá tún gbóná ọba fẹ́ gbéra rẹ bọ́nú báfù <laughs> so ó tún lè nàgbàlájà náà láti má mú mi tẹ́lẹ̀ ìlọ́jà àmọ́ kó mi wọnú ara mi ara mi tutù kó tutù mọ̀nà ṣé hmm. lẹ́yìn ó ń lọ́nà fún rẹ yéésù hmm. ń lọ́nà fún rẹ ó wẹ̀ dáadáa ẹ wá ní káwọn èèyàn kan náà bá já pààyàn àwọn máa pààyàn ni àwọn mujẹmujẹ hmm. so ìjà wa ṣẹlẹ̀ láàrin tiwọn náà àwọn apààyàn ń para wọn wọn á ní ṣé wọn kà wọn náà kó apààyàn ni láti pìlẹ̀ gan kí ni wọn apààyàn náà ni wọn sọ̀rọ̀ ní ìdíbi boko haram tọ́yẹ́ pé àwọn ń pa gbogbo èèyàn ká gbogbo kálukú tọ̀gá ti jẹ́ boko haram ọ̀tá àwọn lọ jẹ́ Hmm. so ọlọ́run á dẹ wọn síra wọn àwọn náà ń para wọn ọwọ́ á ní ṣé wọ́n sọ pé wọ́n alápààyàn ni wọ́n láti pèlè apààyàn pàpààyàn ṣe hmm. lè jẹ́ bó ṣe jẹ́. ṣé ìfìlàbẹ ìbéèrè wọn tó bá jẹ́ pé bí àwọn onísùnmọ̀ mẹ́wọ̀n èèyàn bá jẹ́ ẹnìkan tó jẹ́ pé iṣẹ́ ológun lèèyàn ń ṣe téèyàn wá lọ tán ní kéèyàn lọ kojú ogun náà ọ̀dà ẹ jẹ́ ká mú ìpele hello. asalaamu aleykum asalaamu aleykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. o kàn yẹ kí n pè. kamadin ló sọ̀rọ̀ láti èkó. ìbéèrè yín. náà ọlọ́run jẹ́ ká rí àwọn ṣèkú wa pẹ́. àmín àmín. nísìnyí kéèyàn bá tètè dé mọ́ jíìd hmm. kẹ́niyẹn wá ní wùdú láti lé. Mm-hmm. kẹ́ni ẹ wá dé àyè tó ti fẹ́ ṣe nọ̀wáfí kẹ́ni ẹ wá ṣe nọ̀wáfí tó kẹ́ni ẹ wá jókòó látà ìgbà díẹ̀ kí àlọ́lá ẹni ẹ wá já bí ó yasọ́ àbó lọ́sọ̀ ó wá kí ó wá gbé nǹkan sí ibi tó ti dìde yẹn ìṣọ́ra kéèyàn má bà lè dúró síbẹ̀ ẹ̀jẹ̀ ṣé ó tọ́ súnà àbí kò tọ́ súnà. alhamdulilayi ẹni tí ọba ṣe bẹ́ẹ̀ ti ṣe wíwọ̀n ọlẹ́tọ̀ọ́ láti jẹ́ pé kó gbé nǹkan sáyé yẹn tó bá padà dé kó sì padà sáyé rẹ̀ hmm. eléyìí ọ̀sẹ̀ lọ. Hmm. torí òfin ọlọ́run tó sọ wípé man sabaqa ila shay'in fahuwa awla bih ẹni tó bá kọ́ síwájú débì kan tó bá padà dé òun náà ló tún lẹ́tọ̀ọ́ sí jù. yàtọ̀ síbẹ̀ tí àwọn èèyàn máa ń ṣe tẹ́ pé bí rọjò júmọ̀ àbáyé nìsín bàbá kan màmá kan àwọn sì wà nílé wọn ò ní dé nígbà tí ìmáàmù bá fẹ́ parí kútúbà hmm. àmọ́ ó ti sì tẹ́gbà yìí lẹ̀ fún wọn wọ́n lè ti mú gbogbo ààyè tó wà àwọn àti mọ́ṣáláṣí tí ń gba àwọn bá di ààyè wọn nù islam ọ̀fara mílíọ̀n eléyìí wọ́n ń pè ní gọ́ọ̀sìp bí ìgbà téèyàn jí ilẹ̀ gbà ní lábẹ́ òfin ọlọ́ so téèyàn bá wá ṣe sọ láàfin ọ̀rùdùn màgòsóbà ṣé yọ gbà bí òní gbà ìyapa láàrin àwọn olùmọ̀ so yẹn ni pé ká máa lọ gbàyè lẹ̀ láì tí ì dé eléyìí ni ọ̀tọ̀ àmọ́ mo ti dé nǹkan kan ló fi sábàbí tí mo fi kú tí mo fi tún wá jẹ́ pé mo fẹ́ padà sáyè mi àyè mi náà ní padà sí lópin ìgbà tó bá ṣe pé ìgbà tí mò ń padà bọ̀ ìní máa dá ìjìká àwọn èèyàn kọjá ń wọ ọ̀nà tí ń gbà tí ń yọ nìkan lẹ́nu. Hmm. ìyá òtìjà plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six zero nine zero five one six four five four three eight hello. asalaamualeykum wa rahmatulahi. wa aleykum ó kàn yín bí ń pè. ó kàn yín Mohammed Dawud láti Èkó. ìbéèrè yín. àìní ìmọ̀ràn àkọ́ni pé ẹ̀rọ tí òde pé a ní ìgbà tó ń jẹ́ olúwa inú ọdún. Ah, ó ti já látọ̀dọ̀ yín. so uh, gẹ́gẹ́ bí Islam ti ṣe fi kọ́ àwọn àwọn ọmọ pé olúwẹ̀rí kan bẹ lódò hmm. àwọn ẹja a máa ń bẹ lódò lóríṣiríṣi nínú àwọn ẹja tó sì wà mẹ́ra kúrakúdà wà ń bẹ hmm. àwọn ẹja oríṣiríṣi mìíràn wà ń bẹ àmọ́ pé kínní kan olúwẹ̀rí lódò hmm. mùsùlùmí là wà àbí kìí ṣe mùsùlùmí ni wọn náà ni ṣe lè jẹ bó ṣe jẹ. hello. aleykum salaam wa rahmatulah ọkọ ibi ti ń pè mo kí jẹ́ fún sákẹ́ ọlọ́run nípa ara bàbá yẹn lẹ́nu. àmì ẹ ṣe ó kọ yìí o. wọn ní kí a tún dúpẹ́ àbá ìlú àbá ìlú ìbéèrè yín bí ìrìnà mọ̀ kí dọ́tọ̀ ní ọlọ́run ní mo kú láíláí. Um, ìtara àlàdé àgbà. ẹjọ́ ẹjọ́ ọlọ́ọ̀sọ ìlọ́sọ parí lálàáfíà pẹ̀lú ìmáàmì náà àwọn bẹ́ẹ̀ ní kú láíláí ah. èpè yín tó ń jẹ́ bẹ́ẹ̀ lábẹ́ òfin ọlọ́ njẹ́ ti mú ànábì àgà kú láàrín apóròtù náà àzọ kékeré ọmọ kù. Hello ẹlọ́wọ́ kọ yí o. ìbéèrè yìí. ẹ̀hẹ́ náà ìbéèrè mi ni pé ṣé wọ́n bá ti lọ pé wọ́n bá fi lè fún ṣẹlá pé ṣètàn ìjìnà àsìkò yẹn. Mhm, kí wọ́n ṣe ṣe kọ́ṣà mi pé bí ní ṣe pé wọ́n wà níbi kan ẹgbẹ́ kan ṣàtúnṣe ṣọlá nípa òun pé bóyá wọ́n á fi ìpẹ́yà ṣèkan àbí kọ̀ọ̀kan láàbò tó ń pè wọ́n láti ìdílé wọn fa ìjẹrẹ ọlọ́tọ̀ọ́ òdì yé. ìyá àkọ́kọ́ àwọn ìpèpè fún sọláàt àyàfi nítorí sọláàt hmm. sọtẹ́yìn bá wọn pèpè fún sọláàt torí pé fẹ́ kàn lè ṣe tọ́ ní lẹ́yìn òsínú tẹ́sán islam wa hmm. ṣùgbọ́n tó bá rí pé ṣe tọ́ ní bẹ níbi tẹ́ wa a'udhu billahi minash shaitanir rajim mo ti tó hmm. ọlọ́run bẹ̀rẹ̀ dáwà ni wa imma yanzaghannaka minash shaitani nazghun fasta'id billah innahu huwa as-sami'ul 'alim. sòtí ṣètọ́nù bá fẹ́ mú ọgbọ́n rí sòtò bá ti sáàdì ọlọ́run olùgbọ́ lọ́lọ́run olùmọ̀ lọ́lọ́run ọlọ́run bọ̀ lè dànù ilé ìjẹ̀bù síjọ. ẹ jẹ́ ń tara mọ́ yìí ìbéèrè ilé iná wa wọ́n ní kí ni ìdájọ́ éjẹ̀ǹtì ilé àti pé ṣé ó lẹ́tọ̀ọ́ kéèyàn san owó fún éjẹ̀ǹtì fún iṣẹ́ tó bá ní ṣe. kò sí tó burú kò sí tó burú nu iṣẹ́ tó ń ṣe yẹn nítorí pé o lè má dá fúnra rẹ̀ rọrùn Hmm. o sì lè má dá lé rí gbé fún yàn tí ó gbé bẹ̀ rọrùn hmm. so iṣẹ́ làwọn náà ń ṣe ọ̀sán wo ṣe wọn fún wa àmọ́ pé dandan ẹ gbọ́dọ̀ fún wa ten percent ní tá a jọ gbanú ibi tí yàn jẹ́ wà nù. Hmm. jazakumullahu khairan ya sheikh ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò yìí kí Allah subhanahu wa ta'ala kó fi san án ní ẹ̀san lórí lẹ́yìn ìgbà tí wọ́n jagun ìdẹ̀lẹ̀ kíyàmá ọpẹ́ pàtàkì lọ́wọ́ sheikh dr sharafdin gbadebo rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ alimọ̀dínà center ní pápá abẹ́ẹ̀dẹ̀ lọ́gbọ̀nsọ̀ pẹ̀lú abu amina tí wọ́n jìjọ kọ́ wọ́rìn wá àti àwọn jẹ̀mọ́ tí a jọ ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́fẹ́ ọ̀làdùnmí bello òun ni ó kọ̀ mi inṣàlá ọ̀làòdé náà látún pàdé lórí ètò ní dídí agogo mọ́kànlá inṣàlá òbí kódúrọ́tìlá títí ọ̀la òun òun ni mò ń kí wa ní kíkí ọlá kíkí ọlá tó sàlùbáríkà jùlọ tátùmọ̀ kíra wa nínú ọgbọ̀lùjẹ́nà inṣàlá wípé sálámù aláìkùm ورحمة الله وبركاته